orin dáfídì kẹtàlélọ́gbọ̀n ẹ yọ̀ nínú olúwa ẹ̀yin olódodo ìyìn sì yẹ fún ẹni dídúró ṣinṣin ẹ̀yin olúwa pẹ̀lú dùùrù ẹ máa fi ohun èlò olókùn mẹ́wàá kọrin sí i ẹ kọ orin titun sí i ẹ máa fi ọgbọ̀ngbọ́n lu ohun èlò orin sí i pẹ̀lú ariwo nítorí pé ọ̀rọ̀ olúwa dúró ṣinṣin gbogbo iṣẹ́ rẹ̀ ni à ń ṣe nínú òtítọ́ ó fẹ́ òtítọ́ àti ìdájọ́ ilé ayé kún fún ìdúróṣinṣin àti àánú olúwa nípasẹ̀ ọ̀rọ̀ olúwa ni a ṣe dá àwọn ọ̀run àti gbogbo àwọn ẹgbẹ́ ogun wọn nípa ìmísí ẹnu rẹ̀ ó kó àwọn omi òkun jọ gẹ́gẹ́ bí èyí tí ó wà nínú ìgò ó sì fi ibú ṣe ilé ìṣúra gbogbo jẹ́ kí gbogbo ayé kí ó bẹ̀rù olúwa jẹ́ kí gbogbo àwọn olùgbé ayé kí ó wà nínú ìbẹ̀rù rẹ̀ nítorí tí ó sọ̀rọ̀ ó sì ti rí bẹ́ẹ̀. ó pàṣẹ ó sì dúró ṣinṣin. olúwa ti mú ìmọ̀ràn àwọn orílẹ̀-èdè wá sí asán ó sì mú àrékérekè àwọn ènìyàn di ṣíṣákì. ìgbìmọ̀ olúwa dúró títí ayérayé àní ìró inú rẹ̀ láti ìrandíran ni ìbùkún ni fún orílẹ̀-èdè náà ọlọ́run ẹni tí olúwa jẹ́ tirẹ̀ àti àwọn ènìyàn náà tí ó ti yàn ṣe ìní rẹ̀. Olúwa wò láti ọ̀run wá ó sì rí gbogbo ìran ènìyàn níbi tí ó ti jókòó lórí ìtẹ́ ó wo gbogbo àwọn olùgbé ayé ẹni tí ó ṣe àyà wọn bákan náà ó sì kíyèsí iṣẹ́ wọn a kò gba ọba kan là nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun kò sì sí jagunjagun tí a gbà sílẹ̀ nípa agbára ńlá rẹ̀ ohun asán ni ẹṣin fún ìṣẹ́gun bẹ́ẹ̀ ni kì yóò fi agbára ńlá rẹ̀ gbani sílẹ̀ Wò ó, ojú Olúwa wà lára àwọn tí ó bẹ̀rù rẹ̀ àti lára àwọn tí ó ní ìrètí nínú ìfẹ́ rẹ̀ tí ó dúró ṣinṣin, láti gba ọkàn wọn kúrò lọ́wọ́ ikú àti láti pa wọ́n mọ́ láàyè lọ́wọ́ ìyàn. Ọkàn wa dúró de Olúwa, òun ni ìrànlọ́wọ́ wa àti asà wa, ọkàn wa yọ̀ nínú rẹ̀, nítorí pé àwa gbẹ́kẹ̀lé orúkọ rẹ̀ mímọ́. Kí àánú rẹ, Olúwa, kí ó wà lára wa àní gẹ́gẹ́ bí àwa ti ń ṣe ìrètí nínú rẹ̀.